mọ̀nàkó <laughs> ni ẹgbà ní ara alẹ́ o ó tún ti dé o ó tún ní òórùn dé tẹrùtẹrù làbùkẹ́ wọ̀ lù irọ́ ni o ah, ah, ah, sisi. bọ̀dá sisi ẹ̀ tún padà wá ní ẹjọ́ torí ọlọ́run ẹ̀wọ́ <laughs> ẹ̀wọ́ la assembly tẹ wá pèlè mi lórí ṣọ́rọ́ọ̀kì mo padà wálé mo wá fara sílé díẹ̀. wọ́n ti lé ẹni wọ́n lè lọ ọ̀lẹ̀ wá ìrọwọ́ ni wọn lọ mọ̀ pé gba visa South Africa. <laughs> no ṣé ta Amẹ́ríkà. ojú sí. ẹ kò ní ti wájú.